باب بيان جواز الشرب الغالبة وبيان أن الأكمل والأفضل الشرب قامدا في حديث قبشة حسن والإثارة على الطعام بيان الدين عدم تصور لنا نزرع أصاب الإمام النووي كان في رياض الصالح باب الدين أو مجور عبر باب بيان جوائب الشهود القائمة سبقنا ìkúndí tàbí olùlẹ́tọ̀ èrè omi nínà ṣẹ́wọ̀n tó kí a ti kàṣíwájú náà rí pé àjọ sọmọ ìwọ̀n àríwá àjọ sọmọ àdébí pọ̀ fún wa bí a gbúdọ̀ mọ́ nílé nínà báyìí yìí òun wá <clears throat> mú wá fún wa ìgbà míì wà tí bùkátà lè béèrè pé lábábẹ́ mú mi kò lè gbínà náà láàrín هذا بعض بيان جواز شرب القائمات ìdíkọ̀ ẹ̀ka ilé nípa àlàyé lérí ìgbà tó lè tó tọ́ tó ká gbogbo ní ìmọ̀wà. Ọ̀gá yára nínú bá kò tá fẹ́ kàyé náà, àlàyé fún àgbẹ̀ wípé pé jù ní tó jù èèyàn èyí tó ló bá jù ní tó jú èèyàn pé èèyàn lẹ́kọ̀ọ́ aṣọ́lùkọ́ onílé-ìwé mú ní nítorí káàmùlẹ̀ níjòkó ohun olólọ́lájú olóògbéjì àmẹ́sí bùkátà bá béèrè fún dáàbà látàbà ìsinmi nígbòmí wọ́n lè kò sílẹ̀ àlèkàwọ́ mẹ́rin nígbà pé ṣùgbọ́n èyí tó dájú ẹ̀tàjẹ̀. ọ̀rọ̀ sọ yìí gẹ́gẹ́ bí àkọlé báàbù wọ́n wá fún àwọn ọ̀rẹ́ sọ́nà máa rẹ̀ wọ́n mú wá lábẹ́ báàbù láti lè wípé ìlú lọ láàbù òun ká máa wọn lọ́wọ́ àwọn tí máa wà lórí ẹ̀. ìyàní ìgbà ńlá fẹ́ràn bí ọlá ọmọdé ya ọ̀dọ̀ ya wọn bá apá ọlọ́ọ̀bá kó yọrí sí bàbá àti ọmọ nítorí pé àtẹlá wàhábí àti bàbá yìí máa ṣáájú ni àwọn méjèèjì wọ́n sì lẹ́kọ̀ọ́ ká ṣe lọ́gbọ̀lọ́ owó ẹ̀lùmọ̀lá àwọn sọ̀hádà ìdùwọ́n lọ́wọ́ àlejò منهم من يقول فيه رضي الله عنه فقط ومنهم من يقول فيه رضي الله عنه منهم عبد الله بن عمر نقول رضي الله عنهما منهم عبد الله بن عباس نقول رضي الله عنهما وعن عمر عمر بن الخطاب رضي الله عنه أبو بكر من أبي الضحاك ماذا تقولون؟ ها؟ òun máa wọ́n òun Abu Quhafa wa Muslim wa Muslim wa ọgbẹ́ Muslim wa Muslim Aslama Abu Quhafa Muslimin ló lẹ́gbàá fún wa Abu Hurairah àgbàkọ́wà Abu Bakr nínú ọlá tó ní ó jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ọmọ rẹ̀ jẹ́ tù ó pé sí òun lára nínú ìsìnkú وعن عباس رضي الله عنهما قال سقيت النبي صلى الله عليه وسلم من زمزم سقيت اي ناولته السقف مضاف أي ناولته الشرب مبعد هذه يقول من زمزم ومن زمزم مبعد هذه فشرب وهو قاصد متفق عليه àmẹ́bí mú omi gẹ́gẹ́m yìí lẹ́ni tó wà dínà wáwọ̀ ara wáwọ̀ ha wàhúwá kọ̀ọ̀dì àmẹ́bí wà dínà nígbà tó ń gbẹ̀mí lọ. هذا الحديث حديثه حديث يتلقى الإمام نوعه في موابات ليدل على جواز الشرب قائمة إذا دعت إلى ذلك وأما الأصل والأفضل والأكمل الشرب جائز. وما هو الذي هو نفسه ويقول السلايس èèyàn lè fún mi nínà owó nígbà míì tó bá ìdí bùkátà lè bí èrè sí bẹ́ẹ̀ lásìkò owó tí kò rọrùn lásìkò lórí nínà nínà owó tó mọ̀ sẹ́sẹ̀ bẹ́ẹ̀ kí ni èyí wa àbí ìtumọ̀ àbùlà ibn Abbas رضي الله عنهما قال فقلت النبي صلى الله عليه وسلم لماذا ملتزم فشرب وهو قاضي متصفح Abdullah ibn Abbas radiyallahu anhuma kana sawira ya Nabi sallallahu alaihi wasallam ọmọ èké wọ́n sí gbá ènìyàn jẹ́ lójú ọ̀yá lẹ́nu. Tí wọ́n bá sára jíjá rẹ̀ láyé, wọ́n yá lásán bí i rẹ̀. Ọmọ èké náà sì tó wọ́n. Náà ọmọ èké ènìyàn jẹ́ nínú àwọn ẹ̀kọ́ bá rúmú jáde inú àdínkù yìí ọmọ ẹgbẹ́ tí ó bá ti dágbà rẹ̀ àti kékeré náà lẹ́ẹ̀kì ìlà yorùbá pọ̀ wọ́n ní ọmọ tí ó dá sàmù àti kékeré náà ti nínú yóò ti sẹ́nu sàmùsàmù ẹwu ẹ̀kọ́ ẹlòmíràn máa sọ wípé súnmọ̀ fún wa bẹ́ẹ̀ àwọn sálàkù sí bẹ́ẹ̀ tí yìí ní kí ni nǹkan mélòó ló ti lórúkọ lókò sí bẹ́ẹ̀ nínú àdíìsì yìí inú sábẹ̀t àdúláàtì náà bá kí ló ti bá ní sọ́lá sọ́lá mọ́gà kọ́lá kàfẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ أن يشرك أن يشرك بنفسه كما تقول هو أنا من الوجود ها؟ أنا من الوجود سبحان كل كتاب الله ابن عباس كتب فانا لماذا؟ احتراما وإكراما لشخصية النبي صلى الله عليه وسلم هذا هو الأدب من طلاب العلم من أهل السنة ẹ̀kọ́ nìyẹn ẹmọ́bílẹ̀ ìbò ní ìfún rẹ̀ ṣùgbọ́n tó dá ká bá sọ lọ́nà ìbò rẹ̀ ká lọ́wọ́ ẹ̀dọ̀ àfọ́ ààrẹ ń gbàgbé lọ́wọ́ ẹ̀ẹ́dọ̀ lẹ́yìn mi ẹ̀yìn ẹ̀tọ́ ẹ̀mẹ́jà dálàbí ta ní ìgbà tí ó ní ẹ̀kùnrin wa pẹ̀lú ẹ̀lú ìgbà ìgbà هذا هو السلوك هذا عبد الله بن عباس وما زال طويلا في لدى فهو الكلمة أو الكلام أواني المسيح يفهمه أوانا ولا تزول وانزلة مثل أخرى هو يحمل متاعه لنفسه لقوله تعالى ولا تزول وانزلة مثل هذا سوء الاستدلال تساعده وتعينه على حمل متاعه إكراما له وتوقيرا له واحتراما ويقول لك أقول لي أنا قوي إلا أنا قوي إلا في المدارس الإسلامية وفي البيت المسلم من المسلمين sáwọn ẹ̀kọ́ ilé bàbá òní máa gbé nǹkan lọ́kọ́ mọ́ máa gbé bàbá mẹ́ta wà láta níbo ni omi wọ́n ti mú lọ ẹsẹ̀ bá ti lọ sàlẹ̀ ẹ̀yà tàbí àìsàn straight ẹwà rí àgbà pẹ̀lẹ̀ ẹlọ́bí nílẹ̀ ìgbàgbàrà lọ́wọ́ lórí wọ́n yẹ kúrò àwọn àbí àwọn ìyà àmì وهذا ليس فيه شيء من الأدب وهذا حفر الأمة حفر الأمة عبد الله بن عباس نتعلم منه العلم والأدب شوف كيف نتعدل مع النبي صلى الله عليه وسلم هذا نصح هو يقع في عبد الله بن عباس في كلام صلى الله عليه وسلم ماذا قال sàkóyìí lè di àtúntò mo lọ bá nàbí fún mi lọ́jọ́ àwọn ìlú kò fọ́ ẹ̀ ó bá nàbí adágún mi yẹn òjò ká jẹ mọ́ lẹ́yìn tó bá ń lọ bá àwọn sínú òjò lálẹ́ ọ̀ láàrin ọ̀gá tó ní ádám tó tún sọ ìjọba kó sílẹ̀ ìwọ́n tó bá ń pèsè mara súnà tá a wá rí kó òjò lábẹ́ súnà yóò sì yí ọlọ́run. Adé ìyá òun súnà ni ọ́. الإعياء والسنة لسنا من أهل السنة لأن يعني السنة والسلفية تتضمن العقيدة والعبادة والسلوك تنقل السلفية تنقل السنة أوكو الزكوة من أوكو إبادة من إبادة لمقاعد السنة bákan náà ìwà wa ní lọ́dọ̀ sí ojúlé wọn ní ṣoṣo wa. Mọ̀hámù ṣáàfé ibi tá a fẹ́ fi tẹ̀lé níbi ọ̀rọ̀ yìí òun náà ni àṣẹ ńlá wàhùwà ọ̀pọ̀ hàn mọ̀hámù ṣáàfé. Àrẹ́bìnrin omi náà omi jẹ́jẹ́ lẹ́nu tí ó wà nínú àtàrí fún ẹ̀fọ́ àjẹ́jẹ́ ṣẹ̀ṣùwò من منحله أنا شريف السورية ولدت بالسورية ولكنك مكرت في السورية بعد سنين ومن زمزم وأنا لما أنا في الزيوانين لا شيخ أقول من àtàrí àlẹ́lùwò ẹ́ àlẹ́lùwò rí àlẹ́lùsọ̀láàtì ọ̀sẹ̀ ìdámà àjọrọ̀ nàbí láì ìbìrẹ̀ wà záwó jẹ́tùwú àájà ilá wáàdí ìgbà tó wọ́n lọ sí ààrẹ tó tó bá gbé nǹkan ikọ̀ lórí rẹ̀ ó fún ní ó fún ájá mẹ́sàn ó fún ájá ní dábìlì díẹ̀ tó jẹ ó lọ sí ní omi àpò omi kékeré ọmọ sọ́ọ̀ ìgbàdé àrẹ́gbẹ̀rẹ́ ní ilẹ̀ ìpadà ń lọ bàtí wọ́n lọ sàmì ẹ̀dẹ́kù حاجة يا إبراهيم الله أمرك بها wọ́n pè ààrùn ìjọ́mọ̀ ló pa ọ́ láti ẹ̀kọ́ ṣe ìbí ẹlẹ́sìn ìgbòdá ẹlẹ́sìn ìgbòdá ẹlẹ́sìn àwọn ẹgbẹ́ orí náà ọlọ́run ló pa mí láṣẹ ẹgbẹ́ ìyàwó àjọra wọn jíjá ọlọ́run ní wá rẹ̀ wà ó dà ọlọ́run ní ẹwọ́ pẹ̀lú ẹgbẹ́ wọn ni ọ̀hún lọ sọ lọ́wọ́ níbo ló ń lọ nígbà tó ti fi ọmọ àti ìlú àtọ́bá ti ń fi ọ̀rọ̀ kọ́ ọlọ́run pé ọmọ ìtọ́wọ́ ìrìnlẹ̀ tí ó sọ̀rọ̀ mo bọ̀ ọ́ sí ìtọ́lọ́ gbogbo ẹ̀jẹ̀ ìrìn ní tó ń pè ní fún mi ìtòlítọ́lọ́ ṣàánú mi ìtòlítọ́lọ́ كلما علق امر بالله سبحانه وتعالى عليك ان تشكر يبقى ما بيجي تقول لهم ايه ايه الصحبه anábì ibrahim alayhi salatu wa salam ó ní rọ́bì amárọ̀lù ọlọ́run pàmí láti ẹgbẹ́ fàkọ́ọ̀lẹ̀ ìhájá ìdá ọlọ́run ò ní fi wọ́n ìgbà tí ó jẹ́ tán sí ohun tí ó dábìlì ìjọba dábìlì náà tóbi náà náà wàjáfàt lábàánú tàbí ẹ̀yà wàjáfà lábàánú tàbí ẹ̀yà wàrà ọmú rẹ̀ ọ̀nà rẹ̀ ó bẹ Ismail owó ní sàmọ́ àti bí náà lọ́mọ ìdókòwò lọ́mọ mú lọ́nyàn nígbọ̀wọ́ wọ́n lọ́ mú mú ọ̀nyànyà ìyàkúrẹ́ yìí sáwàrà ẹ̀wọ̀ ọgbọ́n àpòlọ́pọ̀ ọ̀nyànyà ó mọ̀ mú náà kò sí omi bẹ̀rẹ̀ ó wá ń lọ ń bọ̀ ń lọ bẹ́ẹ̀nà sọ́fà wọn bọ̀rọ̀ bẹ́ẹ̀nà sọ́fà wọn bọ̀rọ̀ bẹ́ẹ̀nà jábàlù sọ́fà wọn bẹ́ẹ̀nà jábàlù bọ̀rọ̀ للتستشعر ربما يجد شخصا يوما ويستجيب ويستجيب bóyá ó ti ẹ́jẹ́ fún ọ̀rẹ́ nìkan ti lọ ẹ̀rọ alọ́wọ́ ó ti wá ìyá rẹ̀ bọ́lẹ̀ onídájá ìlẹ̀. ìgbà tó lómi ẹni bí ẹsẹ̀ Ismail ó wá bẹ̀rẹ̀ ní ìfẹ́ omi ẹ̀ lójú ojú rẹ̀ nínú ọ̀fẹ́ ojú rẹ̀ nínú ọ̀fẹ́ ó lè lómi ẹ̀ jáde ṣùgbọ́n mi ẹ̀ ti kú so hada bómi ẹ̀ ṣe ń jáde dọ́dọ́dọ́ wọ̀lẹ̀ láàrín ká sóbìnrin ní ìfẹ́ ìfẹ́ hada sábà mú tẹ̀síwọ̀n وهذا معروف ومعلوم في أصول اللغة بعض الأشياء تسمى باسم الصوت أو الأصوات الناتجة منها أو غنم بدأت يقول لو فقط كنتم قادم تنتم لنا ṣe pépé sí ilé jẹ́ pépé ọya hàn sára hàn sí sọ ọ̀rọ̀ àtàwọn ìlú àrẹ́gbẹ̀gbẹ̀lẹ̀ kí ní ìtẹ̀ǹpọ̀ ohun tàbí ẹ̀tẹ̀ǹpọ̀ pẹ̀lú sí ẹ̀mẹ́rin pọ̀ ọ̀rọ̀ jáde olóòtú ẹ̀ǹpọ̀ إذا فرغ من الأشياء يتخذ اسمع من الأصوات ومثاله زب زب زب زب هذا صوت زب زب زب طبعا زب زب لẹ́tà ojú omi zẹ́mzẹ́m yìí ọba tó di ojú oúnjẹ ojú lẹ́tà àwọn ìrìnàjò àtúntò سدوا النبي صلى الله عليه وآله وسلم إذا كان نام أصف ورأى في المنام موضع ظلم كله كان كافرا مشركا ثم هو يردوها ورأى في المنام موضع ظلم بعد ما انتفى أثره وانتفعه bó lè yí ìjọba ní ọkọ́ bá lọ ń tẹ́ òjú kàrí èyí ẹjẹ́sẹ̀ mítà lẹ́sẹ̀ bláàdì ìbọn yìí mítà èyí ni ìrọ̀ àìsíkè àrọ̀ fi mẹ́nà ẹni àdá bẹ́ẹ̀ ní ìjọ wà bá dáa yá ẹ bá ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tàdédé ọkọ̀ kan òun lọ́sẹ̀ mi lọ́sẹ̀ bá tuntun kúrò lọ́sẹ̀ mọ́tò dáa ìkàlẹ̀ lọ mọ̀ ìgbà ẹ̀dá ẹ̀ tó ìdílé ló jẹ́ pé lónìí ó ti wá kúrò wípé èèyàn lọ sí ìdí rẹ̀ wọ́n ti wá kú báyìí mọ́ wọ́n ti fà á káàkiri nísìn bí i wípé tí ọba jókòó ní sáfú sáfú kọ̀ọ̀kan zemzem wà bẹ̀rẹ̀ kò ní ìdílé náà yàjí sáfú tó wà yẹn zemzem wà bẹ̀rẹ̀ ogun níbẹ̀ tún ṣe àtọ́lá ẹ̀rọ ẹ̀gbọ́n náà tẹ́sán بالجنة في السعودية نسأل الله سبحانه وتعالى الحرص أن يحرص الحرمين الشريفين والمملكة العربية السعودية والطائرة إلى المسلم لو أنا وانتي وانت واجه زمزم روبوت due to COVID-19 uh, and damage zemzem rocket kìí ọkàn wọn lọ yọwọ àgbẹ̀dọ̀ rẹ̀ rocket ogun bẹ̀ tó bá ti mú tó bá ti mú olùgbà ìlú méjì ẹ̀rọ tó bá ti mú yẹn yóò sì sọ olù yóò sì mọ lọ fáì tó là kẹ́ má lọ mọ ìdí fún fún ọmọ ìgbà ìgbà kó kó fìdí mara yín ẹwọ tó mọ sàwọn jù zemzem rocket òní ọmọ káàkiri wá sí ẹ̀ka mọ́ kó kiri ẹ̀rọ lọ́dọ̀ òjáńtà ní kò nàìjẹ́ sílẹ̀ agbọ́ inú àdíjì yìí pé ó dá púpọ̀ bí ẹ̀rọ pàwà ní ẹ̀rọ ara àtẹ́sọ̀ sọ̀rọ̀ àṣẹ zamzam yìí máa ṣòro ìgbàlá zamzam yìí máa ṣòro ìgbàlá abdullahi bin masaran bin obi allahu ọdún كان يقول إذا شرب زمزم اللهم إني أسأل عينا نافعا ورزقا واسعا والشفاء هذه مثل ثم ايش؟ سو زي ما مجرد كي ما بلوه في البيت أما ترى وما بلوه من قائمة إذا شرب الزمزم يسألون ربهم العلم الباقي لأن الزمزم لما تصير الآية سو زي ما نقول أنا صلى الله عليه وسلم أنا في المهم قاطعا لأن توحد النصر وعلى دليل وعلى جوازي شرب قال وعن متفق عليه وعند الزاهد بن سبرة رضي الله عنه قال أتى علي رضي الله عنه باب رحبة وشرب قائلا وقال إني رأيت إني رأيت رسول الله صلى الله عليه وسلم فعل كما رأيتموه فعل رواه الصحيح نسأل النظام بن صبر قال أتى علي رضي الله عنه أفر علي وضع أنه باب الرحبة الرحبة هنا هو صاحب المسجد gbàgede mọ́sálásí ọ̀nà tó dá sí gbàgede bá ń ta فشرب قاضي حي فشرب ما في المنكر ها من تقول كيف كيف تقول انت ما ذا في بيت ولا من هنا انا بقى زي ما صار لي اشرب قائما وقال قلت اني رايت رسول الله صلى الله عليه وسلم فعل كما رايت من بعد اما شيخ لا تستغربوا لاني شربت قائما والدليل على ذلك إن رأيت رسول الله صلى الله عليه وسلم فعل فعل كما رأيته منه ẹgbẹ́ ṣe bá bí mo jẹ́ mo ní àwọn èdè ní náà rí òṣìṣẹ́ ọlọ́run bá fàhálà tó ṣe kàmọ́ ẹ̀ẹ́tù mú ní gẹ́gẹ́ ilé tí mo ṣe yìí mo rán lórí nàìjíríà rọ̀wọ́ òun òṣìṣẹ́ àárígbọ́ wípé àwọn sùn ába ìlúwánu láàrin ní káàlù yàtà àrọ̀ àtúnyà fi àfọ̀hárihim wa àfọ̀hárihim wa jẹ́lé ìtàsọ̀rọ̀ ما من عمل إلا وله دليل ما من عمل عمله إلا وله دليل دليل واقتداء من الرسول èyí tí àkọ́ wá lè ṣe yìí ó ṣe mọ̀ lójú àwọn èèyàn wọ́n wá mọ̀ọ́mọ̀ wọ́n mọ̀mọ̀ ìṣẹ́gbẹ́ ajẹ́gbẹ́ inú súnnà tí nǹkan bá lójú méjì kọ́ wá jẹ́ bójú kalẹ̀ lọ́mọ̀ sí tí ẹ̀rọ sí méjì pẹ̀lú káwọn ẹ̀wọ́n bá wá rò sí ẹyọ kan yẹn ní ojú súnnà ẹgbẹ́ wá rẹ́ni tó ṣe ojú kejì kọ́mọ́ wà wá kó wọ́n mọ́ káàrí ẹ̀sọ́ lórí àwọn àpòjúwe bẹ́ẹ̀ pọ̀ àwọn àpòjúwe bẹ́ẹ̀ pọ̀ dáadáa ẹgbẹ́ ọgá máa ń fi lọ́ta wa wí àwọn ìjókòó alùjókòó méjì àti àjọ ìṣàmù oríṣẹ́ bẹ́ẹ̀ nígbà mi gbogbo àwọn kẹyẹ إذا كان شيء معروفا عند الناس ولم يعلموا بأن خلاف ذلك سنة أيضا كان الصحابة يفعلون خلاف ذلك ليعلموا الناس ليعلموا الناس أو ليعلموا الناس لأن ذلك العمل أيضا من السنة الجواب أو فقط وبلغ لا تقوى سنة لا تقوى bẹ́ẹ̀ ó tún ní nǹkan tó àtọ̀sẹ̀ ní tó súnmọ̀ rẹ̀ èèyàn lè fi yẹn láti dé káwọn mọ̀ wípé ìyẹn nìkan kọ́ ló súnmọ̀ wò alẹ́ sí lè àti lè fi lè yà eléyìí nìkan tí àkọwà á lè ẹgbẹ́ máa nà tó wọ́n ṣe nítorí pé ìtàwọn èèyàn máa dáni pé àbúrò fún mi kí ló nínú àbọ̀wá lè fi kù nínú àwọn ìmọ̀ àwọn ló bá ń sọ̀rọ̀ ìdí ní ẹ̀rọ ìṣòro sọ̀rọ̀ lọ́wọ́ fa'ala kọ́mọ̀ lọ́wọ́ kí ló wá fún wọn jẹ̀lì kí ni àkọ́wà yìí fún wa jẹ̀lì ìyẹn ló yẹ kó jẹ́ ìfẹ́ sí mùsùlùmí tẹ́sì ní bọ́ bá ń tẹ̀ kankan táyà ń tẹ́ ah, tó ṣe ó fẹsẹ̀ rẹ̀ yẹ ìṣúná nínú súnà nínú àdéhùn kájà kájà kájà ànábì ìṣẹ̀lẹ̀ ọsẹlẹ bí ilé ẹbí lóṣù ṣùgbọ́n kí àwọn já kó máa dáwọ́ máa gbé àwọn olóṣọ ọgbẹ́pọ̀ nínú olùdí àtàwọn olóṣọ ọgbẹ́pọ̀ nínú Yorùbá yá àwọn ọmọ tẹ̀lé tẹ̀lé ìlú ní kẹrin wà àwọn èèyàn gbọ́ ẹ̀wù ẹ̀wù ọ̀rọ̀ tẹ̀lé ìlú ló wù wá ẹgbẹ́lẹ̀ òyìnbó yìí ó mẹ́rin wá pé láàrín ìgbé nílà gbogbo wọ́n á bẹ̀rẹ̀ sáfíìsì tó wà ìwọ́ ọ̀sọ̀ ọmọ wípé à ó sáfíìsì ni níjọ́ kan mẹ́rin ti báyìí níjọ́ kan àgbáfíì tó wà níbi ìyẹn lẹ̀ kó mú wá wọ́n á gbé àwọn tó jẹ́ gbogbo ìṣúná ìlú àtàwọn tó jẹ́ gbogbo ìṣúná ìlú ìwọ̀n máa yára yára. Àbàkàlá wà lọ́jọ́ náà máa You know those habits. Iye kọ́ ní ọ̀rọ̀. Ìwọ náà kú o, kò rí bẹ́ẹ̀ o, torí ẹ̀ rí báyìí. Èyí tẹ́ bẹ́ẹ̀ yẹn, kò rí bẹ́ẹ̀, torí ẹ̀ rí báyìí. Èyí tẹ́ kò rí bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀, ẹ̀ rí báyìí. Ìgbà táwọn fi ọba tí wọ́n mú mi tí صلى الله عليه وسلم فعل كما رأيتموني وعلمتم هذا يرى ويستطيع خلق الخلق وما يرى bẹ́ẹ̀ bá lè fi àwọn ọ̀fẹ́ ìlú kan lẹ́yìn òní sọ ẹ̀ lẹ́rẹ́ nìkan tó sọnù àti tó ń lépa fún òní sí ìlànà mọ́sálásí nígbà bá jà yọ̀rọ̀ yáyá àwọn هذا رقص المزيد èyí tó wà ní ẹ̀ èyí ndị dáyà ká ló bí nípò èrè nípò jẹ̀lú ìlú ẹ̀dá àwọn aláwàdà tí wọ́n lọ sọ àpá ẹ̀ntàfẹ́lá tí wọ́n ẹgbẹ́ bá ti pélé ìka ìlú bá pélé náà làwọn yóò máa pè. àìdá àbá àmà àìdá omi màmá ó kó bọ́pọ̀lọpọ̀ ọmọ ilé tó rí nípa nígbà tí kọ́ ìlú pa láti kó wa ọ̀rẹ́ ní tiẹ̀ tó lè jẹ àwọn ẹ̀mí àbá wọn àmọ́ owó ní ọjọ́ màmá àti ìjọ ní àwọn kan wọ́n tún máa àyà àwọn fẹ́ǹsì àwọn àpá kan bá wọn pa owó ìjẹ́ báwọn ìjẹ́ tẹ́lẹ̀ lè وهو الخالق ومثل عمر رضي الله عنهما قال كنا نأكل على عهد رسول الله صلى الله عليه وسلم ونحن نمشي ونشرب ونحن قيام رواه الترمذي وقال حديث حسن صحيح فهو عبد الله بن عمر رضي الله عنهما قال وقال كنا نعقل على عهد رسول الله صلى الله عليه وسلم أو عام رجل لدو على النبي صلى الله عليه وسلم ونحن نمشي عاصم لبعض عام رجل ونحن وهو عام وهو مدى وهو حاسم ونشرب أوام أمومي ونحن قيام عاصم لبعض لدو على النبي صلى الله عليه وسلم كلي بسم قلت في عهد النبي رواه الترمذي إمام الترمذي رواه حديث حسن صحيح ولا حديث هذا حسن صحيح صحيح حتى مظلوم ولا لا الترمذي ها كما تجاهوا بين الرسولتين fún ẹbí ẹbá ásán bóyá sọ̀rí pàbí ti ẹ sọ̀rí pẹ̀sẹ̀ jẹ́ ásán sọ̀rí pẹ̀sẹ̀ jẹ́ sọ̀rí wọ́n àtàmì ìdìbò ásán ní sọ̀rí àgbẹ̀ yìí pé kò fi gbogbo ara jẹ́sọ̀ yìí ó súnmọ́sọ̀ bí i àti tó tọ́bí ìdí alábàn wọ́n bá pàgbé ìtòrí pé ní àtàní tábáwọ̀ àdíjì yìí táwọn sàkàtọ̀ pé kúnnà náàkùnrin kúnnà náàkùnrin aláhàdìrẹ̀ ìjọsẹ̀ àti ṣe àwọn akẹ́kẹ́kẹ́ sọ́mọ́ tó sọ pé àwọn máa ń ṣe ìtẹ́kùn lójú ayé àgbẹ̀bí ẹ̀rì tó kì í fánà ìlú ṣe kan àbẹ́bẹ̀ àwọn máa ń ṣe ìtọ́kà lójú ayé àgbẹ̀bí sọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé nǹkan yẹn súnmọ̀ tó ń tẹ̀kùrù ìjà ànábì ò ṣe nǹkan yẹn ṣùgbọ́n wọ́n wípé ká jẹun nínà ru ká fomi lórí rìn ká káwà nínà ru à ń ṣe lójú ayé àlejò fẹ́ẹ́ kò dá ẹni àlejò bá pọ̀ ìjà máa wá fi lẹ́nu ọ̀nà ọdún ọdún jáde ẹ̀rí ó وعن عمرو بن شعيب عن ابي عن جده رضي الله عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم يشرب قائما وقاعدا رواه الترمذي حديث حسن صحيح أفا عمرو بن شعيب ما كان بابا نقل بابا بابا عليه قل مولود صلى الله محمد صلى الله عليه وسلم ثم من لنا مسلم بابا تصدر من مسلم يقول بيت الامر على المسلم wà ní Anas rọ́bì ọlá àti láti ọ̀dà fọ́ Anas ọwọ́ ma kúrò ayé ní fún wọn alìnàbí sọ́lá àrẹ̀sẹ́lẹ̀ láti ọ̀dà òṣìṣẹ́ ọlọ́run ọ̀nàwó náà ẹ̀yẹ́ ṣọ́rọ̀bà rọ́jù lùkọ̀ ọmọ anábìnú àkọ́kọ́ kí ọmọ ènìyàn kan ṣètùmọ̀ ẹni pé obìnrin kọ́ wọ́n ní mo dárúkọ obìnrin náà níbi yìí ẹnàwó náà ànẹ́dúkọ̀ àyẹ̀yẹ́ ṣọba rọ́jù rọ́jù látùmẹ̀ pé kí èèyàn rọ́jù náà ẹrù ọkùnrin àbóbìnrin olùkóso pàǹtì ànẹ́dúkọ̀ kéèyàn máa mú ọ̀dúnmọ̀ ìgbìyànjú kọ́ra ọ̀dàdà àbá ọ̀dàdà wá ní ọkùnrin àwọn aṣọ pápọ̀ amánẹ̀tì ìjọ náà pé wà ní áàtùlù agbọ́gbọ́n wọn láti ti kọ̀kọ́ ká máa mú mi ká mọ̀ mú mi kéèyàn mú mi náà wà lẹ́yìn wà ní áàtùlù kọ oúnjẹ kọ́ náà lè jẹ nínà kọ́lá dáadéka àṣàrù àwọn àṣàbẹ̀ ayé àlàáfíà kọ́ ọ̀dúnmẹ́ àṣàrù àwọn àṣàbẹ̀ ọ̀wọ́ mi kéèyàn mú mi kéyàn ó jẹun nínàró ìyẹn ló tún burú jù ó sì mẹ́sì lọ́wọ́ púpọ̀ ó nítẹ̀sí púpọ̀ ọ̀wá ó kò sí àdìsàkọ́ anẹ́sì òun tó wá kàmpánà wípé àṣẹ èyí tó lọ́lá jù olùkábùn ní kí o nílò ẹjẹ ìlúgbò. Ìgbà mẹ́sọ́ láàrín sọ́lá, àmẹ́sùpọ̀ النعم هنا لا يفيد التحريم لا يقتدي التحريم إنما يقتدي الكراهة أو الكراهية تحريم التنزيل لا تحريم تحريم لا تحريم ولا تحريم التنزيل نعي التنزيل نعي التنزيل لا نعي التحريم لماذا قلنا هذا وذلك لوجود القرائن في الاحاديث السابقه حيث اجاب النبي صلى الله عليه وسلم شربا طريقا ووجود بعض الاحاديث التي اجاز الشرب قائما تسرد الاحاديث التي نهت عن شرب قائما هذا النهر تصرفه من التعريف إلى ماذا؟ إلى الفروعة àìsọ ẹbí ìgbé anáwò náà àlẹ́dìkọ̀ fún wa àìyẹ́sọ̀ àlẹ́dìkọ̀ yìí ọ̀gẹ́ ìwọ̀n máa mú mi nígbà lọ adẹ́gbẹ́dìkọ̀ yìí kíkọ̀ pé lọ́kùrú mi àlẹ́dì òfẹ́ká mọ̀ sílẹ̀ abá àkọ́dá rẹ̀ wá nípa fún nàlẹ́ àwọn àkọ́kọ́ anáà ìfẹ́ta tí jíjẹun múmú nǹkan nínà sáàlùwà tó tó pọ̀ bó wá ní jíjẹun amẹ́sìlẹ̀ wá sọ ilé yìí ìsọ̀rọ̀ àmẹ́sìlẹ̀ قال ذلك أشعر أو أحمد رواه أشعر يهربون عبدا في شر في أشر يقول هو شر بمعنى أشر على وزن أفعل أفضل أطيب أحسن خير أحيا شر أشر سبحان الله وأنت أمسك يقول ثم في الحمد وتدل على الأفضلية شر دماء الشمس وأحيانا تمسك تمسك العرب بهمسة كما جاء في هذا الحديث من كلام أنس بن مالك قال ذلك ولو قال أنس ذلك شر من واحد لو حذف ماذا الهمزة قال ذلك الشرط ولكن قال ذلك الشرط وفي البلاغة إن أفاد هذا وإنما يفيد التوكيد ذكر حمزة هنا يفيد مدى التوكيد لأنه وإن لم تذكر حمزة كلام ماشي على الأفضلية سواء على قال ذلك الشرط ilé ìlú burú ju bẹ́ẹ̀ máa lọ nínú rẹ̀ ọ̀wá àgbà àgbo mẹ́jọ lọ́wọ́ púpọ̀ ọ̀wá omi. Òbílù wáyà ti la alẹ́nàbí ẹ̀kọ́ ńlá alẹ́sílẹ̀ ní olùwáyà mi bí a bá amẹ́fà mẹ́lìkì bá wípé òṣìṣẹ́ ọlọ́run dájàrọ́ àníṣúrú lọ́pọ̀ àyà dájàrọ́ àníṣúrú لأن معنى شهادة أن محمد رسول الله هو مدى تصديقه تصديقه طاعته وتصديقه واجتناب وفجر نعى وفجر منه النبي صلى الله عليه وسلم زجر من شر القلب أنا بالقهوة الدرب موا اللي أقول له ونقصف بسلسله الشر القلب كنا مؤمنين بمرض وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنزل بعد رمضان بالرسول الله لا يشعر أحد منكم قائما هذا الحديث استحضرت أيام تعصيب مدرسة دار السنة الأطفال درسهم هذا الحديث وبدأ الأطفال ينشدون يعني هذا الحديث العناشيد láàyà ṣe ọ̀dá àhàdó mẹ́rin tó ń tọ̀ nímọ̀ ẹ̀mọ́ mọ́mí nínà tó ẹ̀yẹ́ ìkáwọn ló sì kú ìwẹ̀ yìí ara aláṣẹ òní mú kọ́ gbogbo àwọn ọmọ tó bá bí eré bí eré nìyẹn ló nìkan gbogbo wọn ni wọ́n hà láàrin aṣèrò bá àhàdún fún ọ̀rọ̀ mímọ̀ ẹ̀mọ́ lórí nínà ìtumẹ̀ náà kọ́ wọn iye nílí sísọ̀ tí ò lè ẹ̀mù rẹ̀ gẹ́gẹ́ ní kó gbé bó ti kó sọ láwàdà tọmọ ìlú ìgbé pàápàá jùlọ rẹ̀ ń ṣe níbi eré rẹ̀ ló ti gbé jẹ bí oru bí oru tọ̀bíbù sáàmì jàmọ́dà ìbúlá jàmọ́dà sáàmìyà tọ́fàán fún àmì rọ́ náà rọ́ọ̀yà sáàmà rọ́mọdà ìṣàwà lórí báradà òṣèré jáà ìjà bí orin yẹn ni ó sọ̀rọ̀ asibáàbù kọ́ọ̀pù láti ọ̀ká johan ìdáka káàrẹ̀ tọ̀gbìyà sí èdè láyà ń sàábàdà ṣẹ̀tọ́ bá kọ́ ọmọ kéèkéèké bó bá kọ́nà bá ti máa ṣe bá ń gbọ́ bá rí pé ó dàbí sọ́ọ̀dì sọ́ọ̀dì bí orí àsọ́ọ̀dì mọ́sàlá àsọ́ọ̀dì ìdá ṣẹ̀dàkú ọ̀gbá àgbèrè ìgbòlá bí àyíká fàhàlá fàhàlá yàfù sọ̀rọ̀lá fàhàlá yàfù àlú yàfù ìlú yàfù àlú yàfù ìlú fàhàlá yàfù àlú yàfù ìlú yàfù ìlú وبدانا dùmọ̀dáàmì fásihà kẹsìrọ fásihà dùmọ̀dáàmì fáwọn láyá fọ́ọ̀lù dùmọ̀dùmọ̀. kẹsìrọ fásihà kẹsìrọ táàmì fáìlà yàfọ́ àlù fáìlà yàfọ́ àlù kẹsìrọ táàmì wọ́n dáa sí ìyá ìfọ̀lùkọ́ ọjọ́ ìgbà ṣùgbọ́n àtọ́wò ta ní láyé ọgbọ̀ ọ̀rẹ́ jíjẹ́ títà frustration ní ìwọ̀n ilẹ̀ pọ̀ lẹ́mọ̀ fi káàdọ̀ ọ̀rẹ́ It's about interest. It's not because of money. Ẹlòmíì tó teach ó rọ́pọ̀ tó tàbí ọmọdé company kan mọ́ ọ̀dá millions of naira. That is the problem. You are passionate tí wọ́n bá rí títò àti ìlú ìlú ẹ̀dùn nínú ìdáná. Bẹ́ẹ̀ rọ́pọ̀lọpọ̀ àwọn professors mi tí wọ́n bá strike wọ́n ṣe tí kò bá strike. Wọ́n bá bàbá ẹgbẹ́ tí káwọn ọmọ wọn ní kọ́nà kọ́mọ̀ sọ́sẹ́ láti wá àwọn òṣìṣẹ́. Bẹ̀kọ́ tí ò bá lẹ́tọ̀ lójúmọ́ ló ṣe. Kàdáàdìka àlùmọ̀ánìlúmọ́ náà ṣẹ̀tọ̀. Àwọn olùkọ́ mi ní ìgbà ẹ̀dùn nígbà ẹ̀ẹ́kẹ́ ẹ̀ẹ́kẹ́ tó ń ti wà nílẹ̀ náà wọ́n láàrin àkàrà no other professions kò níbẹ̀ ṣùgbọ́n títà they are passionate profession ìfẹ́ ṣe yẹ yóò mú ọ̀rọ̀ àmọ́ sí jẹ wọn ni pé تراهم يفرحون تراهم يفرحون báwọn tó ṣáájú wa náà ló ṣe ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ ká ní èyí pé ọkọ̀ rẹ ní ilé tíṣà kò mú ṣe tí wà máa kára wọn mọ wọn ọyá àti àkóso yé táwọn èèkó lọ́wọ́ láti kò tó yí ọ kò tó yí ọ láti káàkiri àkókò ìgbé ìgbé ọdún ìgbé náà títà òjú sọ bá yẹn títà gidi nínú láti ẹ̀yẹ́ tó pàṣẹ wá gbélé tí ìlú òjú jọ pẹ̀ tó ṣàlẹ̀ ẹ̀yẹ́ tó lọ fi sùn ẹ̀yẹ́ tó àlùmọ́ ẹ̀yẹ́ فكيف لا إذ التعليم من وظائف الأنبياء والمرسلين قال الله تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم بهذا التعليم معلم ويعلمهم من كتاب الله وإن كانوا من قبل لكم ذلك àwọn olùmọ̀ tí wọ́n sáájú púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe mú bá ṣe òkádà ṣe òkádà ẹ̀ máa gbọ́ ìtàn àwọn bí wá síkì wọ́n sọ wọ́n lọ́sùn ìdíkan tó sọ̀rọ̀ máa ibi ọ̀rọ̀ náà ni wọ́n bá kù wọ́n bá nípa gbọ́dọ̀ ó ní wọn ní dáhùn ní àárọ̀ ó lù wá ṣé ó lọ́kọ̀ lọ́kọ̀ yóò máa kọ́ lóṣù kọ̀ọ̀tún lẹ́hìn náà wọ́n yẹ jùlọ náà lágbà في الضبط في إيصال المعلومات إلى عقول الناس ọ̀gá tí wọ́n lè síkìrí kò sí ẹ̀rọ ara tí ń jábàá náà lé wà máa kọ́ yìí those are the key real features ṣùgbọ́n lè ẹ̀wá ìsí owó wá tí ò fún wọlé ní 25 tó bí sí 20 àti tó wá jẹ́ ọ̀la ní ẹni bá tẹ̀lé lápò ìpẹ̀ṣẹ̀ lọ́yà àti ìdàjẹ́lẹ̀ tí ó ń bá àwọn onírànlẹ̀ ìdàjẹ́lẹ̀ lójú àti ìdàjẹ́lẹ̀ òbí lọ́sọ̀ bá gbogbo wọn ṣe fẹ́ sọ́dọ̀ sẹ́yìn. bẹ́ẹ̀ tíjà torí pé ìyẹn láti gba ẹgbẹ́ ilẹ̀ àwọn ìbàdàn ẹlòmíyà àwọn ọlọ́pàá ní ìwúrẹ̀ dájú láti sọ́jà kan tíjà ní ọ̀yẹ́ kó dàjẹ́ lẹ̀. ní wẹ́rẹ́ tí kò fi fẹ́ sí ìfúnṣẹlẹ̀ láwọn ìlọ skul ẹ̀ mẹ́lẹ̀ àwọn ọmọ ẹ̀ẹ́dẹ́gbọ̀n tó gbóyún lókè ilé ọ̀pá àwọn skul mẹ́lẹ̀ wọ́n kò wọ́n lómi lẹ́yìn ẹni tó wọ́n wà lé wọn lọ sí àìmọ́ àwọn tẹ́yàwó ọmọ mi àpò náà lọ́gbẹ́ ló nítorí pé school store lásán ìgbójú alẹ́ máa mọ̀ sí mọ̀ pé kí púpọ̀ kí kò bá káwọn olùkọ́ sáré ní ìṣòro àwọn olùkọ́ ìlú ìlú tó jẹ́ bí ti ọlọ́pàá bá tẹ́lẹ̀ ìlú ọ̀dà ìlú àbẹ́sẹ̀ ìlú ọ̀dà tẹ́lẹ̀ olùkọ́ وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن احد منكم قائما فمن نسي فليستقه فليستقه رواه مسلم أبو أبو هريرة رحمه الله عليه وسلم ونسي الله محمد صلى الله عليه وسلم لا يشربن من هذا من التوقير خفيفة لا يشربن أحد من أهل الكلم منه وجوده قائما لا يشربن من هذا من هذا من التوقير الخفيفة أهل الكلم منه وجوده مؤمنين هو فمن نسي أنت ما أعتقد هو أعتقد قط قط قط قط قط قط قط قط قط قط ق ẹ̀rù wọ́n ní lágbára òun á rí bóò làwọn ará ẹni báyìí àwọn ẹni bọ́ọ̀lù tó dàáwé nínú àwọn sóbò ẹ́ àbúlẹ̀ ìjọba àfọwà àjùmọ́sùn náà wọ́n wọ́n ńlá wọ́n ti wọ́n ti wọ́n ti ìdí ẹ̀ tó fi jẹ́ wípé àwọn olùmọ̀ ẹ̀sìn ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní lọ́nà ẹ̀kú nínú ọ̀rọ̀ ẹ̀kú ní ìtànkù yìí لا لا بغي النفس تفكره لا تظلم القوس وعف القوس فإنها لا بغي القوس بغي النفس تفكره لا تظلم القوس وعف القوس فإنها ó ya yáàbá rí ẹ̀ka mò ń pè wọ́n tó ń jẹ́ ọ̀run ọ̀pá ọ̀run tó máa ń kọ́ báyìí ní gbọ̀ngàn. ẹ rí i pé tí ìgbà mọ̀ jẹ́ yóò kú ó máa kọ́ báyìí fáwọn rárá ó ní gbogbo wọn tó ń gbé ọmọ jẹ́ àkọ́kọ́ náà ìmọ̀ kó bá ti jẹ́ àbí kò tètè more time because kì í ṣe kí ìbẹ̀rẹ̀ yà á jábọ̀ ní ọ̀sán mọ́tàbọ̀ sí fún ọmọ ọba wá sí ọ̀sá bàyà ẹni tó mọ ọba bẹ́ làkúgbèrè lọ́wọ́ ẹyẹ wo náà ń pè ní gbẹdúgbẹdú ẹ̀rọ gbẹdúgbẹdú ẹni tó bá mọ fàájẹ́ òun là á ti lé lọ́wọ́ kẹrọ mọ̀ ilẹ̀ ẹ̀sìn wa yìí ọkọ̀ gbogbo mo ra síra ìlúgbìn lọ àti mo wà ní ọ́sùn báyìí àyẹ̀lẹ́dà mo rà wọ́n àásọ̀ fúnra mi. Mo wá débì kan, mo kà ní ìgbìmọ̀ lókè, èyí tó tẹ̀lé rẹ̀ bá sára ọ̀tàkùnra wọn. Òrà abẹ́ nínú méjèèjì, ìyá ìjẹ́, ẹ̀ka mi. Gbàgbọ́ aláǹfààní láti máa kà níwájú ẹ̀rọ tó ti omi nímọ̀. Wọ́n wá sí ibẹ̀ yẹn, bí wàá ti kà níbẹ̀ yẹn, wọ́n á tún tún dòkú tó ẹ̀dọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ní òjò àti òṣèlú in tó dẹ́nu ló dùn ní pé problem tí mo ní tí mo fi pàtíra ẹ̀ wọ́n ti débẹ̀ wọ́n á concentrate bàbá ẹ̀ wọ́n sàrẹ̀ sí ẹ̀ nígbà náà wọ́n ti lábàjẹ́ lóòtù àwọn ọ̀dọ́ ń tẹ́tọ́ yẹ kó yé mi tí ò ní ìfún ìjọ kan ẹ̀yẹ ẹwọ àwọn àdúgbò àkàndé ibi kan pàánàbì ọmọ obìnrin ní nílẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ìgbẹ́sẹ̀ fún obìnrin náà ẹ̀kan ní àkọ́ àálẹ́ náà mú nínú olùwọ́n àlẹ́bí tó ṣiṣẹ́ ìgbé ìlú ìpínlẹ̀ òun ṣùgbẹ́ àfọ́ àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ oríláyé àlẹ́bí àwọn ọmọ ọmọ nínú àwọn àwọn ọmọ ẹjẹun ní nínú àwọn àfọ́ àmúrù gbọ́nà ìṣẹ́lẹ̀ bá tàbí àrídájì náà ni mọ́lá nígbà ìṣẹ́lá tó mú nínú ẹ̀rọ gbà lè gbà lè wà nílùú àfọ́ àwọn anẹ́s àwọn náà sọ

ojúkọ̀nà wípé a lè mú omi nínà wó kí bùkátà bá gbé ẹ̀sùn ṣùgbọ́n kí ṣòro dára jù èyí tàà fi lọ pé ìdí tó lọ́lá jù wà bayan annal akmala wal abdola aṣòro kọ̀ ìlà ìdí tàà fi lọ pé ká mú nítòkò olóòtàájì òrùkámọ̀ ìrẹsìyá pẹ̀lú ìrẹsìyá oúnjẹ tàbí alìbálẹ̀ ẹ̀dọ́gbó àdáfọ́n àdínẹ́sọ̀rọ̀ kọ̀ọ̀ìdà èyí tó lọ́lá jù tó dáa jù tí a fẹ́ tó dúró rẹ̀ gẹ́gẹ́ tó lẹ́kọ̀ọ́ òun ni ká mú omi nítorí o ní ìjókòó ká yọ omi nítorí o ní ìjókòó ìyẹn ló lọ́lá jù àmọ́ tí lè ti bá béèrè fún ìgbàdá àti àjà àyáná tó bá rẹ̀ nìkan tó sáré mú nínú ọ̀rọ̀ gáàrí ọ̀tí ìtàkàtà كثيرة من الكبائر تدخلك النار جهنم خالدا محمدا tí wọ́n bá lè sọ bẹ́ẹ̀ sẹ́ni ẹni kan sí ọ̀pọ̀ lọ́wọ́ wípé fàáìtú wípé áfàì èyí tí mo ṣe yìí mo ń ṣe àmọ́rọ̀ àìsí nàbí sọ́lọ́ láàrin ìrẹsẹ̀lẹ̀ àrẹ́sìnàṣẹ̀lẹ̀ ṣùgbọ́n mo ẹ̀ṣẹ̀ tó wà pé mẹ́ta ti lè gbé oṣù tó burú ṣùgbọ́n ìdáàbò kọ́ ọmọ láàbò kọ́ ẹbí wa tó lè gbé wọn ó wù ní ìjókòó ṣé ìyá lè fi tó ń tọ̀ nínú mọ́sálà ẹ̀sán tó ń tọ̀ kọ̀ iná ẹ̀ sí àdẹ́wò ìgbà múmu tó bá tó lè bá ti dà nínú ọ̀rọ̀ ṣé wọ́n gbìyànjọ́ nínú ọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀yẹ kò sí nínú pàáàrù lọ́sọ̀ tẹ́sán tọ́tọ́ ọmọ lọ́kànṣe pọ́nbílá lọ́kànṣe dákùn ẹ̀lá àmì dákùn támọ́ lọ́kànṣe ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ jẹ́ níjẹ oúnjẹ mo fẹ́ jẹ táàbù gẹ́gẹ́ bí oúnjẹ bí ṣùgbọ́n ń ka ẹgbẹ́ lè òkúta pò dájú nìkan pò nílé lọ tẹ́pà yẹ tẹ́pà ẹ̀gbẹ́ pàpéré òpẹ́ pàpò ẹlòmí ìgbẹ́ tí wọ́n bá rán ń jẹ́ pẹ̀lọ́wọ́n kékeré tó bá rán yẹn jẹ́ níbi tó jìnà kò sọ́kadà fi ní fìlẹ̀ wọ́n máa ka ẹsẹ̀ tó gbé tí wọ́n bá ti won ẹsẹ̀ mẹ́wàá tó to ذلك كنا نفعل عندما كنا صغارا وما زلنا صغارا حتى الآن نسأل الله سبحانه وتعالى أن يكفرنا على خير والصلاة والسلام برحمة الله سبحانه وتعالى. سؤال عبد الله بن زيد الجماعة طيب láti máa ṣe ìwé ní títàbí pé ìwé láti lọ. Òru ní tèmi kò gbé ìwé pé Onígbà ń lọ sójú ìwé wà jókòó. Oṣù tó ní ẹ̀ka ti fi sóúnjẹ. Àmọ́ tó bá fẹ́ fi ẹ̀ka sí owó oúnjẹ pé mo fẹ́ jẹ ohun ẹ̀ka ni mo fẹ́ fi sóúnjẹ lónìí tí màá mú mi sí àdéhìká àgbà ìyàwó ọ̀sìn dà. Tọ̀bọ̀nú lọ́dún صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم